àdéhùn ẹlẹ́ẹ̀kẹ́ ẹni ogójì àti thirty eight ayé àdé ẹ̀sán عن ابي هريره رضي الله عنه ان رسول الله صلى الله عليه وسلم قال اجتنبوا سبعا وأكل الربا وأكل مال اليتيم وتولي يوم السوق فقط المحصنات المؤمنات الغافلة متفق عليه ألا نبي صلى الله عليه وسلم وبارك في kọ́dà lórí ìjọsìn ẹ̀rùmí ọlọ́run sí ìjọsìn ní fún ọlọ́run ìṣọ́ ọlọ́run ní ṣe ní torí báwọn kan ti ń pè èso kọ ọlọ́run ẹ̀rùmí àkókò àlùjọ̀nù kọ́dà ẹ̀rùmí àkókò èèyàn ẹ̀rùmí àkókò àjẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ní tìtorí pé kẹ́ni ní ìtorí pé tó wù kó lè sìn kan ní ọmọ ènìyàn àtọ̀tọ̀ lọ́wọ́. eléyìí tó wáyé lẹ́nìí tó ti yẹ pé náà lọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn náà wá káàkiri ẹlẹ́ẹ̀kẹta ni kọ́tù nọ́ọ̀sì lẹ́sẹ̀ hábọ̀nà lọ́wọ́ ìlànà náà pípa ẹ̀mí pípa ẹ̀mí gbígbẹ̀mí àjẹkùnrin wà lẹ́nu bí ìgbàgbọ́ owó kọtù ìgbàgbọ́ sí kéèyàn máa pààyàn lọ́nà ìtọ́ ìgbàgbọ́ jẹ́ ká pé inú náà lọ́wọ́ inú tó sì di ọlọ́run bá rán ni náà lọ́wọ́ kódà téèyàn máa mọ́ pààyàn ọlọ́run máa fà kú àwọn fẹ́ṣẹ́ àyà tuntun lọ́tọ̀ ẹ̀rí ọlọ́ni máa ń kọ́ta la lásán lè bẹ́ẹ̀ lọ máa ń kọ́ta la lásán lè ta àmìlẹ̀ fàjẹ̀dá ọ̀tọ̀ àlè ọlọ́ni tó wà mọ́ pààyàn iná jáà náà náà ní ọ̀dẹ̀ ìtọ̀ ọlọ́run wa kọ́kọ́ mọ lórí iná ọlọ́run tó ní ọgọ́dù bọ̀ lọ́ àlẹ́ òwò ọlọ́run ti bínú sí kọ́lá wà láàánà ẹ̀rí òwò tó gbé jìnnà káàmì ọlọ́run ẹ̀wù ọkọ̀ sọ̀kọ́ tó kọ́kọ́ sọ ìdí jẹ́ òwò òfin iná ọ̀rẹ́ tọ́rọ̀ rẹ̀ já sí iná tí ọ̀rọ̀ yìí mọ̀ ìwé ìyá ńlá rẹ̀ kúrúkẹ́ iná àtọ̀wọ́sọjá ọlọ́run wa mo lè wà náà ìbínú wọn náà kò máa jẹ tiẹ̀ àjẹpẹ́ special yàtọ̀ ní lọ́tọ̀ ọlọ́run kò tún wá ní àánú kàkà àánú wọn náà jìnnà fún tọ̀ ọlọ́run wa ní ìyá ẹlẹ́ta ìlérò tó tún wà ẹwà ẹwà wa àdísọ́nà wà tọ́lọ̀ wà lẹ́tọ́lá tó tún ti tẹ̀lé ìyá kótó wọn wọ̀ lọ torí pé kẹ́ni ìkótó wọn pa ni ẹ̀ẹ́dì ìyẹn méje ká mọ̀ ẹ́ pé tí àwọn ẹ̀rọ wa ti pa wọn fáyà tí wọ́n wá lẹ̀ mọ́ pé ìsìláàmù ń dá ìsìláàmù ń tẹ̀sán sí ní ìyẹn wọn fáyà lọ́nà ìtọ́ tẹ́bátíláwà tó fáyà lọ́nà ìtọ́ ó ní àjẹ́ńdà kan lábẹ́ fẹ́yàtọ̀ sí islamic àjẹ́ńdà yìí ní káwọn ọlọ́ọ̀kọ́ yé ẹgbẹ́ wá wọ́n fi ń lo orúkọ yẹn òun ni kó bá lọ kán lọ gbọ́ yé kán lọ mọ̀ tó wà lọ mùsùlùmí ní sẹ́ńtì tó ní kí yẹn wọ́n lè ta àwọn ọ̀sán àlẹ́ ìfọ̀mọ̀ bá wà lọ sẹ́ńtì àti sọ̀rọ̀ ìfọ̀ àlẹ́ ní ìta tó ní kó wà báyìí ẹ̀fọ́ tó tó bọ̀ ẹ̀tọ́ wa ti yẹn fààyàn náà. bí ti ká mọ̀ ẹ́ ntọ́ ọ̀dọ́ pa ìdílé ọlọ́run pàtàkì. bákan náà wà á fi òmìnira máa jẹ owó èdè láti sọ àwọn àbúkọ àwọn ọlọ́pàá lánàá. àlùkò tó lọ́wọ́ àpẹẹrẹ jíjẹ owó èdè kó dé wọ̀. àdúgbò wa ẹgbẹ́ ọlọ́pàá tó tẹ̀lé ní wọ́n tó lọ́wọ́ tó tẹ̀lé máa fi sáà. gbèdé kò gbèdé akó òkúté ọkọ̀ tuntun síwájú ọkọ̀ tuntun síwájú díẹ̀ ẹ̀ ìnira àwọn ọkọ̀ àti ọkọ̀ àti ọkọ̀ àti ọkọ̀ àti ọkọ̀ alágbára. ọlọ́pàá àti pé mi ní ìtàgé ẹjọ́ mẹ́rin wọ́n wá sọ wọn wọ́n fi ẹ̀rọ àwọn àwọn béèrè ní kí ni béèrè rẹ̀ ó sì jẹ́ ọlẹ́tọ̀ọ́ ó fi ń pé. kéèyàn máa bá wọn pọ̀ lórí ẹ̀jẹ̀ kéèyàn máa bá ẹ̀jẹ̀ wọn ná wọn àgbà padà lọ́wọ́ ẹ̀jẹ̀ ìlú ìlú ìjọba. ìwọ́n á lọ́wọ́ ẹ̀ka. lẹ́yìn àwọn ìpa owó ẹ̀bùn owó kọjá làjì owó owó kọjá ìlàjì owó díẹ̀ náà ló ti dùn sábà wọn àgbà lọ́wọ́ ẹ̀ lọ́wọ́ wọn àgbà ẹ̀ mọ́ òwú ẹ̀ bẹ́ẹ̀. ẹ̀jẹ̀ onídìrá náà ló máa tẹ́lẹ̀ tó tó wọ́n ti kéde tó tó wọ́n ẹ̀ wá pé owó tó tọ̀ ó lè fẹ́ àníbẹ̀ kọ́ bá tẹ̀sí ní kó bẹ̀ kọ́ wọn tóbi tí owó wọn kù sí ní machine yẹn lágbègbè ẹ̀yìn àwọn owó wọn kọ́ wọn kọ́dà àwọn àgbẹ̀ náà ti kọjá lẹ kọ́ mọ́tò làwọn jẹ wọn kù fún yà tàbí wọn sọ yìí láwọn àgbẹ̀ wọn lọ́sìn wọn tó fún yà ní three thousand ọlọ́wọ́ three thousand ìwà wọn tó wọ́n wàhálà tí wọ́n máa ń gbà ká nǹkan yìí wọ́n tó fún ẹ̀sìn sí ká ọ̀rọ̀ náà ṣe ní ti tó ẹgbẹ́ wá gbogbo àwọn ẹ̀jẹ̀ tó wọ́n mú sí ẹ̀jẹ̀ tó mú wọn dáa wọ́n lè lọ́ra wa fi sí ká ọ̀rọ̀ náà mọ̀rẹ́ ni wọ́n mú dáadáa lẹ́ náà mú dáadáa lẹ́ mú wọn fi sí ká ọ̀rọ̀ náà ṣùgbọ́n àti sọ̀rọ̀ náà wọ́n tó ní àwọn owó yìí náà ẹlòmíràn ní ẹ̀jẹ̀ náà ten thousand nígbà tí wọn padà bá ta ọmọ ìlú yẹn náà wọn kà wọn lọ lọ sí ta owó ten thousand tó tọ́ ìdè lọ lọ ẹ wà mọ́ ìwé lè ti bá wọn ṣe fún àkókò àwọn ọmọ ìlú àwọn ẹni tó wàhálà tó kà ní ìdálẹ ẹni bá wọn lọ lọ sí dáadáa wọn tó bá wọn lọ lọ sí ìdúró kò ní dáadáa wọn wọn dáhùn ẹni sọlẹ ẹni wọn ní wọn ní kí ní lọ́wọ́ yá ọdá padà. àtẹni tí máa tọ́jú ọmọ òkú bá ìjọ wà lálùjẹ náà ana ọbẹ ìlú yẹ ti ní jẹnà hàtà àwọn ọmọ ọgbọn àti àwọn ìpè mi àti ẹni tí tọ́jú ọmọ òkú bá ìjọ wà lẹ́kẹ̀kẹ́ lálùjẹ náà abẹ́rẹ́ ẹ̀wọ̀n àlẹ́ ìjọba wà lálùjẹ náà eléyìí ṣe ẹni ọ̀rọ̀ aláàbò lóko ìgbéni mẹ́rin ọ̀rọ̀ ẹni àwọn sáà lóko gbogbo tọ kọlọ náà pé ìnáwó aláwọ ìlú ìlú ìlú ìlú ayàtọ̀ ìkótó wọn lọ́wọ́ ẹ̀ pé iná lòún bẹ sí ẹ̀yà ara ǹjẹ́ ọ̀rọ̀ tó bàbá lọ́wọ́ wọn náà náà ní ìdájọ́ sí ọlọ́run bá là ń bẹ̀. èyí tẹ̀lé ni wọ́n tàwa ní. bákan náà ṣé ìdúró jẹ́ ẹlẹ́ẹ̀kejì ẹ̀kọ́ láti dá dúró òun ni kọ́ńtù ìmọ̀ jẹ́ ọ̀rọ̀ ọ̀la ní tiẹ̀ ní ìròyìn tiẹ̀. ọwọ́ àti ọmọ wọn lé wọn jáde pàtó wà ló ti jáde náà ọkùnrin jáde sí lórí ẹ̀. tó ìgbà àlejò tó ń pàtó lè kó ìpa ọba yìí tó lè ní ìyẹn. ẹ wo láàbù láàbù dábàá pé inú pàtó lè pa ẹgbẹ́ yẹn torí pé a ẹ̀wọ̀ ipa burúkú wọn ní lórí ọmọ kọ́dà nípa burúkú gbèsè ayé ọkùnrin mí náà fíyàwó rẹ̀ kọ́ rẹ̀ lẹ̀ anípa burúkú lóbìnrin mí náà látara eléyìí láwọn nínú ìgbà kẹ́ etí máa kó pàrọ̀ báyìí náà ní kéèyàn wọn kó rọ́ ní kéèyàn wọn parọ́ ṣùgbọ́n máa délé bọ̀ yálà ló máa ṣàlọ́ ọ̀rẹ́ ẹ wọ́n wọlé fún láwọn ìdè náà kínní láwọn ìdè náà rẹ̀ dípò gbogbo náà níjọ́ kan arákùnrin kan ó lọ bá àgbẹ̀bí sọ̀rọ̀ wá àwọn ìṣẹ̀lẹ̀ ó ní òkú mi ó kò ká ọkùnrin kan má ọ̀dọ̀ ìyàwó ẹ̀gbọ́n tá a lọ sí i àlẹ́bí ní sọ̀rọ̀ wá àwọn ìṣẹ̀lẹ̀ tó mẹ́rin wáyé àwọn ìjẹba ẹ̀gbọ́n kan àwọn tí wọ́n fún ẹ̀ wá wọ́n ti bí ọ̀rọ̀ yẹn fún ẹ̀ wọ́n tẹ̀lé bẹ́ẹ̀ tó lọ. àwọn hàtù àràgbà àti ká fún ọlẹ́gbà lẹ́yìn. kẹ́mi lè mẹ́ pé ẹni tó wá pa ọmọyàwó ẹ̀ ṣe sì ná. wọ́n tún náà ní gbàgbà kan tí ò wá tẹ̀lé ẹ̀ wá ọmọ wa ń pẹ́ jẹ́ lábàá rẹ̀ tó tẹ̀lé lẹ́yìn. látara bẹ́ẹ̀ àwọn ọ̀gá wọ̀nyí kéékèèké wọ̀nyí tí islam bá ti pè é ní abu tó lè kó wà báyìí ìtumọ̀ rẹ̀ náà ní kájínà ìgboro kò bẹ́ẹ̀. lẹ́yìn táwọn ẹni gbé látòrí nínú látòrí ṣírífù sí hírù ápẹ́lú rírà أكل مال اليتيم التوالي يوم السوق يعني بيع بيع بدون ال في وقت بيع بدون بيع أكل مال اليتيم لما جاء وقت التوالي يوم السوق يعني بيع بيع بدون بيع àti kọ́ọ̀tù ìmọ̀lẹ́sì ìmọ̀lẹ́sì kálẹ̀ kọ́ọ̀tù ìmọ̀ àti kúrọ́ọ̀tù. ní ìwà ìlú bẹ́ẹ̀ ní àwọn ọmọ rẹ̀ lábẹ́ ká bá wọn kọ́ ẹ̀ ìwà àwọn ẹlọ́wọ̀ yìí bá wọn kà kú abẹ́rẹ́ bàbá lánàá rẹ̀ kọ́nà kó fà kọ́ náà gbọ́ yìí ọ̀rọ̀ náà kọ́nà kó fi kíkú lòlù kọ́ ọ̀rọ̀ wọ́n sọ̀rọ̀ lọ́wọ́ Muhammad wàlẹ́